ẹ tiẹ̀ mọ ṣàlámdùlélà ìtàbà la dúpẹ́ fún mi kìí ṣe bí tàwọn tọ̀hún kò ní ìdí ariwo alhamdulillah kìí ṣe ká máa pariwo yé bí àwọn tọ̀hún adọ́pẹ́ fọlọ́ ìkẹ́ àti gé ọlọ́run kọlọ́bà nàbà Muhammad sallallahu alaihi wasallam àwọn àwọn sàhábà àti ojú mùsùlùmí tó fi dọjọ́ gbèǹde. pẹ̀lú ògo tọlọ́run àti àánú rẹ̀ súra tuntun lámúlò eléyìí tá tó jẹ́ ìbẹ̀rẹ̀ juz ummi nínú al-Qur'an eléyìí tí í ṣe suratul Ahqaf kí n tó sọ àwọn nkata tá a sọ ń pa rẹ̀ lónìí ẹjá àwọn afọ́ bá wa kéde ẹ̀ mbẹ̀ ẹ bá wa kéde ẹ̀ بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن العزيز الحكيم تنزيل الكتاب من الله العزيز الحكيم àwọn ẹdùn ti bẹ̀rẹ̀. péjì mi bà àbí ṣe ẹ̀rí tá a bá ti fẹ́ bẹ̀rẹ̀ sóra tuntun ní tí a fi máa bẹ̀rẹ̀ rẹ̀ ní olóòmù sóra àwọn sáyẹ̀nsì àwọn kí ni ó yẹ ká mọ̀ tàbí sọ pé a mọ̀ sóra yẹn àgbọ̀yí tẹ̀síìrù kìí kàn ṣe nǹkan tí wọ́n kàn lù bọ́ ọba ti kàn kàn lù kàtìkàtì lọ́ máa wí ìmọ̀sẹ̀pọ̀ náà Al-Kùránì ta bùkátà sí ṣùgbọ́n nítorí pàwọn èèyàn farabalẹ̀ kẹ́kọ̀ọ́ ilẹ́fẹ̀ ni wípé àwọn ajánásí wọn lè ka Kùránì kọ́pọ̀ wọn ní tù kankan bẹ̀ wọ́n kà máa rojọ́ ọ̀rọ̀ mùsùn lẹ́yìn ṣáájú sàárì ọ̀rọ̀ àwọn kan ní kìnní kan wọ́n fẹ́ fún mi lówó kan kìnní kan sí kìnní kan tá máa sọ torí pé wọn ní tí wọ́n èèyàn sọ kò sẹ́kọ̀ọ́ níta ń pè ní alukur'ani ó tóbi ó ní ìpìlẹ̀ gbogbo tá ń pè ní mà tá ń pè ní ẹ̀kọ́ Suratul Ahqaf káti ẹ̀ máa ma máa tú ó yẹ kí wọ́n náà ma àwọn nǹkan pa rẹ̀ tí fi hàn pé ah, a Suratul Ahqaf òun òun ní báyìí òun background knowledge nípa rẹ̀ orí background yẹn ló ma wá ma àwọn nǹkan ma sọ látọ̀lá lé lórí kọ́nà sọ wájọ lárọ́ tó bá wo sóra yìí sáyẹ̀nsì ẹ̀ nǹkan tó yẹ ká látara rẹ̀ ọ̀pọ̀ ṣùgbọ́n bẹ̀rẹ̀ láti bí jọ mi sí wọ́n ní 2 verse tá a bá wo súra eléyìí tá a bá lọ wò ó forty six ló yẹ kó jẹ sí mo gbà kí ló jẹ fún sẹ́ni tí mo sọ máa ń pè ni rọ́kùnmù sọ́rọ́tì bítàrò tí ibìlì mùsùlùmí kí mo pè é àwọn àfi بترتيب المصحف الأثماني. صوت يعني شيء نتنجل ترتيب rẹ̀ bí wọ́n ṣe tò ìyẹn yàtọ̀ sí bí kọ̀ọ̀kan ṣe sọ̀kalẹ̀ o a ní tẹ̀rùtíìbù bí hasabi nuzul based on bí kọ̀ọ̀kan wọ́n ṣe sọ̀kalẹ̀ tó bá yẹ pé yẹn la fẹ́ wò àwọn àfáà sọ pé number 65 ni sáà gbọ́ mi yé wọ́n lọ sọ̀kalẹ̀ lẹ́yìn sọ́ọ̀tù lè já fíyà before sọ́ọ̀tù Dhariyat in between tó báyìí kí bó ṣe sọ̀kalẹ̀ la fẹ́ wò number 65 ṣùgbọ́n tó báyìí kí bí wọ́n ṣe padà tó sínú Al-Qur'ani la fẹ́ wò 46 sáà gbọ́ mi yé tó bá wá rí bẹ́ẹ̀ sóòrà yìí tó bá lọ ka iye àyà tó wà ń bẹ̀ yìí là ń pè ní adádùn àyà ó yẹ kó 35 síbẹ̀ kan yẹ̀wò sí mo gbà máa dé ó ti di nǹkan méjì tó ọmọ ń pa rẹ̀ báyìí ó ti ma náà ń bá rẹ̀ rọ́kùnmọ̀ ha bí hásábì tẹ̀rọ̀tíbìl mọ́ṣáfìl òsùmánì àwọn mọ́ṣáfì tí òsùmánì padà kọmíṣàn tó ní ká kọ tó sì buwọ́lù pé ó ní kí àwọn ìlú islam máa lò ń gbà yí ẹ̀ àwọn bí wọ́n ṣe tó ó náà là ń lò láyé nìyí sálàyé mi ti alimọ̀ṣáfìl òsùmánì yà ẹ̀ gbọ́ yẹn náà wá ní àrọ́ṣmù òsùmánì ayé náà wọ́n kọ́ bá torí tàtọ́ wúru dé bá a ṣe kọ̀ǹkan bá a ṣe kọ̀ǹkan tó fi dì bá ṣáà ń tẹ̀lé ó ti mọ nǹkan méjì báyìí nípa sọ̀rọ̀ nǹkan tó mọ̀ parẹ̀ ló ti yọ́pọ̀ mo sì ń retí ẹni tí ó sọ ojú ẹ̀ fún mi padà tí bá ti sọ tán tí ó sọ padà fún mi ok sorry ó ti di mẹ́ta tí mo sọ so. akọkọ tẹ̀rùtíbù musa tẹ̀rùtíbù nùzúlì àti adádù àyà tó di mẹ́ta ẹ ma tẹ̀lé mi ó torí sẹ́ríkì àwọn èèyàn máa jókòó sí jókòó ẹ̀kọ́ kámàrí ẹ̀kọ́ mọ́ yèmí lẹ́nu kò dáa ní ń kó bọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ wáyé kà jókòó àti pé ara program ń tà ń wí níbẹ̀ ààrí ipa rẹ̀ lára àwọn mìnú ìbànújẹ́ dẹ̀ àwọn ọ̀rọ̀ míì tí mo sì ń sọ torí yín mo fi ń sọ torí ẹni pé ọ̀rọ̀ tó bá ìsọ̀ tí ń sọ pọ̀lọpọ̀ yìí torí kí ọ̀la yín kẹlẹ́bà mọ́ dúpẹ́ fọ́lọ̀ ó lè jẹ́ pé wíwà ní àwọn ó níwà kan lọ́wọ́ tó kù díẹ̀ kàtó obìnrin ó wá sọ̀rọ̀ kan mọ́ wá sọ kankan fún ah ó ní that was there ó ní kí n tó wá sí díẹ̀ lọ mo ti dúpẹ́ fọ́lọ́run tí mo wá síbẹ̀ inú mi sì ń dùn nínú ẹjọ́ mi ó ní àwọn ó ní kí n tó wá síbẹ̀ kí n tó wá kẹ́kọ̀ọ́ ní ẹ̀dẹ̀ mi nígbà tí mo ti wá bẹ̀ wá ọlọ́run ti là mí bínú fún wa inú mi wá ń dùn ẹ̀ òkè ní èyí ó dùn kò sí mi báyìí mọ́ o ṣùgbọ́n ó wá ṣe bí nǹkan kan lẹ́mọ̀ yóò wà mọ́ sọ fún ọ pé báyìí n tó sọ nínú mi sì àsọ́wọ́n náà mọ̀ pé wíwá bí ní ipa tó dáa nínú ìgbésí ayé o nínú nǹkan tá a fẹ́ ká máa rí feedback tó dáa ká máa rí orí orípa dáadáa ìyẹn nínú ọwọ́ máa fi dùn wọn láyọ̀ ọwọ́ máa fi kún láti fi máa wòye pé pẹ̀lú ògbò ọlọ́run ọ̀lá ó dájú ní ó di mélòó ló di mẹ́ta ṣẹ́ẹ̀rí bóò ní kí n ti tó náà bóò ní kí n ti tó àwọn egúdù mo fẹ́ sọ sóra yìí orúkọ rẹ̀ ismu sóra yìí

sọ́rọ́tù tàwọ́bà ní ṣe wọ́n máa ń pè ní sọ́rọ́tù kìtà sọ́rọ́tù gọ́ọ̀fì wọ́n máa ń pè ní sọ́rọ́tù mọ́mí gọ́ọ̀fì nítorí mọ́mí nù áàlì fìdáwọ́ náà yẹn pàkọ́lá rọ́jùlù mọ́mí nù mí áàlì fìdáwọ́ náà yẹ kìtùmù ìmọ̀ náà arọ́kọ̀ rẹ̀ kódà sọ́rọ́tù kàfírùn àtẹ ẹ̀mọ̀ yẹn arọ́kọ̀ rẹ̀ ní ẹ wo anyị nìsín ọ̀yà dúró tó ní mo wá kọrin kan lórí ọkọ̀ ọya kọrin. kádà sọ̀látù wà rọ́kọ́ yà mi yàrọ̀kọ́ tù ọ̀yà níbo oúnjẹ yìí náà oúnjẹ mo sì ń kọ́ wọ́n jọ àyẹ̀ wọn kọ́ orin orúkọ mo ma bá wọn kọ́ odò ọkọ̀ yẹn lórin ẹ lọ gbà lọ yín ọ̀wọ́ yóò lọ wábi tọkọ sí fún lọ àwọn yín ẹ máa fún mi lọ́la. ẹ lọ sàánù wa mo kó ojú àwọn yẹn jọ sí ilé orin bóyá Suratul Ahqaf sóòrà yóò ní ọkọ̀ mi nínú gbogbo masọ́ọ̀hì olóòkọ̀ mi nínú ojú tíra súnà lójú tíra tafsírù wọn pẹ̀lú ọkọ̀ mi ìyẹn ni alimamu al-Qurtubi alayhi rahmatullahi ilé orúkọ rẹ̀ nu ìmáàmù Qurtubi wá sọ pé bí ti fáàkì jẹ̀mí ẹ̀ hù ah ó lè kàkà tí mo ti fẹ́ lò yẹn mo ti fẹ́ mo ti fẹ́ fò síbi nǹkan mi bọ̀ síbi ayé ní ojú ọmọ sáwáhì ọ̀rọ̀ ìmáàmù Qurtubi ọ̀rọ̀ míì ni òun sọ padà ọlọ́mọdé skipper ọkọ̀ tí ojú wọn sọ ẹ̀rí sì wà fún nínú àwọn hadith ẹ̀rí wà fún nínú hadith dọ́dọ̀ Abdullahi ibn Abbas radiyallahu anhu ọ̀rọ̀ kékeré wà lórí hadith yìí èmi wá ń bẹ lọ́dọ̀ alhakim fi mustadrak ti abdullahi ibn masaudi radiyallahu anhu tó sọ pé akọ̀rọ̀ àní rasulullah sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ tal ahqaf ó kọ̀ tí ń jẹ́ nù ẹ̀wà mọ́pá bá ń bá rí láti bẹ̀rẹ̀ alkùránì dí òpin alkùránì ẹ̀ ní rí àkọ́fù níbòmí yàtọ̀ sínú súra yìí nùpọ̀ ẹ̀gbọ́ mi láti ìbẹ̀rẹ̀ alukùránì dé òpin rẹ̀ ẹ̀ ní rí súra yìí ní ibòmí àyàfi inú súra yìí ó kọ yẹn pọ̀ ibẹ̀ nìkan lẹ́yìn tí yìí mo fẹ́ sọ kankan pa rẹ̀ mo fẹ́ ọra sún sẹ́yìn kí n tó sọ. So. torí àkọ́ọ̀fù yẹn kí ní ń jẹ́bẹ̀ ẹ má jẹ́ ń sọ́lọ́ ní ẹja sọ́gbà tàbá jẹ́bẹ̀ àbí ìdá ń ọmọ bílẹ̀ àkọ́ọ̀fù ó ní àlàyé tó ká ṣe lórí ìtumọ̀ rẹ̀ yẹ ṣùgbọ́n kí n tó lọ bí nǹkan kan tí mo fẹ́ kán mọ sí ẹ jẹ́ mọ̀kíánù nùzùl níbo ló ti sọ̀kalẹ̀ àti sọ ìsìnkú sọ̀rọ̀ ìyẹn mà jẹ́ nàbà fọ́ wà ní ní tí mo fẹ́ sọ ní ìsìn ní mọ̀kíánù nùzùl bákan náà nínú àwọn ológun sọ̀rọ̀ sáyẹ̀nsì sọ̀rọ̀ ní ká sọ sábàbù nùzùl ṣùgbọ́n àwọn afọ́ òfin eléyìí ní sábàbí kan pàtó so àní sọ yìí ṣáájú ọmọ yé báwọn torí kìí ṣe gbogbo súrà ló ní sábàbí nùzúlù níkọ̀ọ̀kan ṣùgbọ́n àyà míì nínú súrà lè ní sábàbí nùzúlù ìgbà tá a bá ń ba lọ́bọ́ bá wà bí ọ̀wà àmàmà ṣùgbọ́n ìbọn ni súrà yìí ti sọ kalẹ̀ ìyẹn ni mo fẹ́ lọ ìmọ̀ mọ̀ kọ́kọ́ mi fún makiya kí ni mo pè makiya ìyẹn ni ìmọ̀ mọ̀ kọ́kọ́ mi sọ pé bí tìfá kì jẹ́mí ẹ̀yìn wàfí ìtọ́láàkì kẹsìrì mìíràn mufasiri ní ti gbogbo àwọn afá sọ ìjẹba dẹ̀ ń wọ̀rọ̀ àwọn níbi tafsir náà ìtọ́ gbọ̀rọ̀ wọn wí sáà ń dọ́ mi yé kí ni túmọ̀ kí mà kíyà ta ni ó sọ fún mi. kátó ṣe ìjọba bárakàlá orí ẹ̀ pé rí mi tá a bá ṣe tán kọ́ wá gbẹ̀bùn kan kí wọ́n tó ṣe ìjìrà lọ́sọ̀kalẹ̀ kìí sí dada ní kọjá náà lú maka maki máa kọ́ bẹ́lá ìjẹrọ tí násàlì wàlìbádà ní máa bá dáa wà ìntásàlì ọ̀yá káà máa kí yìí ما قبل هجرة نزل مكيه ما قبل هجرة نزل ما قبل هجرة نزل ما قبل هجرة نزل مكيه

ما بعدها آه وإن تسي تسي بكيكم قبل إدراس النزل والمداني ما بعدها وإن تسل والمداني ما بعدها إيه قاعدة tó bá ti ó sọ̀kalẹ̀ sáájú tó bá ti gbé ọmọ dàníyà ó sọ̀kalẹ̀ lẹ́yìn di ẹni sùn tó bá rí bẹ́ẹ̀ tá a wípé síwájú hijira sọ̀kalẹ̀ síwájú tó sọ̀kalẹ̀ ó kù gẹ́ẹ́rẹ́ tí wọ́n ṣe mo ti sọ fún àwọn wípé lè kí ànábì wọ́n pin ó ní bẹ̀rẹ̀ ó láàrin ó ní parí ó ní báwọn afá àti kú ọwọ́ ọ̀gbẹ̀yìn ìgbà tá à nábì ló Mákà lọ́sọ̀kalẹ̀ ó kù bí ọdún kan tí wọ́n ṣe jíra àbọ̀dún kan àbọ̀ sọ ti yẹn ti lo bí ọdún mọ́kànlá ní ìgbà tí ṣùtá àwọn kèfèrí fànábì tó gbópọn tó ṣe kẹ́ni tó gbópọn tó ti wá le tí ẹ̀gbẹ́yẹn ló bí wípé kó fìlú ilẹ̀ máa lọ Màdínà ìgbà yẹn ló sọ̀kalẹ̀ fanabi wa Muhammad tẹwàrí súra yìí òun ni khatimatu as-suwari tàbí kọ́ sọ suwari al sọ pé khatimatul hawamim ó yẹ sọ bẹ́ẹ̀ ó tún wá lè sọ pé khatimatu al-hawamim as-sab'a nínú kùránì àwọn sóòrọ̀ tí hamim tí a bẹ̀rẹ̀ wọn méje ni wọn mélòó méje ni wọn nàmbà wá rẹ̀ ní suratul Ghafir sáàjọ́ mi yẹ sọ́lọ́tù kíní gọ́ọ̀fìrì bọ́ bá ti kó ń súnmọ́ gọ́ọ̀fìrì lókàn òkun wọn ni àkọ́f lẹ́yìn àkọ́f kò sí hàmímù o a àwọn musabihati ti tó bẹ̀rẹ̀ wọn nínú al-Qur'an al-Karim méje ni wọn ilé ìrẹ̀lẹ̀ kejì wọn fọwọ́sùn mo fẹ́ béèrè béèrè kan ẹni tí ọba àmà yìí kan ṣe ta ló ń dọ́jì lẹ́yìn rẹ̀ yẹn ta ni dìde àwọn hawa mímu méje ni wọ́n ìwó làkọ́kọ́ ọlọ́run yọ rẹ̀ orúgbóòdù ní mọ̀ ẹ̀ Abdullatifi ewó nìkan ìgbẹ̀yìn ewó nìgbẹ̀yìn Allah Mubaraku Muhammadu ewó nìgbẹ̀yìn wọ́n ọjọ́ ọdún tánà ṣe rí bá mọ́ bẹ́ẹ̀ bèèrè bèèrè ẹgbẹ̀rẹ̀ ọ̀fọ́ ní sẹ́lẹ̀ òun gẹ́rù bèèrè ẹwọ̀n kan ẹ̀rẹ̀ ààrìdùánù ah, ewó ń gbẹ̀yìn kí lè ń wí àkọ́ọ̀fù lè gbẹ̀yìn khatimatu al-hawamim as-sab'a ẹ̀sọ́ bẹ́ ṣẹ́rí gbogbo àwọn súra méjèèjì tí wọ́n yanjú gbogbo wọn náà ní tọ́pìkì tí wọ́n ti ọjọ́ pápápọ̀ ìyáàbí kí tẹ̀nzílù tẹ̀nzílù lẹ́mọ̀rí lẹ́yìn hàmímù yẹn tẹ̀nzílù tẹ̀nzílù tẹ̀nzílù tẹ̀nzílù ṣé bẹ́ẹ̀ ni àyẹ́bẹ̀kọ́ àwọn àlàhàwàmímù sábọ̀ yìí àwọn kan náà àwọn alukùránì máa ń pè ní dìbájátò ìkùrán kí mo pè dìbájátò ìkùrán kí mo pè kí ni mo pè é ee wọ́n á zina ni dibaj dibajà tó kur'an ọ̀ṣọ́ rẹ̀ hawami ó sì rí pé to ti di hawami mu ó sàmọ sọnù tí ṣòro bá gbà ọ mú yóò ràn ọrùn zokrofu ìgbà tí ka mu tó ní gbé tí bá ní ẹ máa mú kọ̀ọ̀kan ní sí pé ọya ka ìbẹ̀rẹ̀ gọ́fìn ẹ̀rẹ̀ lómi ìbẹ̀rẹ̀ ṣúrọ́ ní ọkà tí bá ní ọya ka ìbẹ̀rẹ̀ duhon ìbẹ̀rẹ̀ jásí àrẹ lómi ọkà ẹlòmí ti ń kàkúlẹ̀tì bá àbí ká dán wò ní kí ní kọ́ ma àbúràbọ̀ ẹ̀dí rárá ó ti ákùrá ní ìtẹ́wò ó di rárá ó náà mà ẹ̀ẹ́ ọ wà á mọ̀ pé arabi tí sẹ́kù sí tó kù sí ibi kùránì rẹ̀ àwọn àmì ìmọ̀jọ̀dọ̀ lè dé yíṣẹ́ jáni ọkì asámútọ́ ọmọ gba kí ó Abdullahi ah Abdullahi ọba nǹkan jẹ́ ọlọ́mọdé ọba ilé ayé ah ọgbà kí ó bí péjì méjì lórí irun yẹn wá pè sí lẹnu wọ́n pè padà ní sì ń gba ní sì ń gba ah ojú òsì tí o ìwà ń gbà kéwù ìwà ń gbà kéwù sọtá bá ti wá ka péjì kan jẹ́ pàtí ka péjì méjì ẹni tó kà fún àtọ̀ tó kà padà <laughs> di péjì méjì péjì méjì di péjì mẹ́rin kálukú yà gbà kéwù fọ́ yà gbà fọ́ lọ́wọ́ pé a kò dókun rẹ̀ lónìí hmm? ṣé yẹ ni ó ka àwà mímu níbo níbo yín sì ṣe tẹ́sì fún yín ọlọ́run dá wa sí jẹ́yìn rọ̀mọ́dọ́n lọ gbogbo yín ní ni ó yá àwọn hawami méjì ẹ̀dì kọ̀ọ̀kan mọ̀ kàbẹ̀rẹ̀ rẹ̀ first two two aya níbẹ̀ gbóyìn lẹ́ka ẹ ti gba assignment inú Ramadan gbogbo yín lẹ́ka fún mi táwọn ẹ̀bá lọ ọlọ́run jẹ́ mi wá sí ṣe rí àwọn àwà mímú yìí wọ́n ló kọ̀ọ̀kan tí wọ́n jẹ́ awálù kí ló kọ́ náà ẹ mọ́ sọ fún ẹ

Hidayatul Quran Hidayatul Ilé Ifẹ̀ Hidayatul Masjid tuntun alẹ́ àdẹ́wò Dibajatul Quran ó yẹ sọ bẹ́ẹ̀ ẹ dákọ̀ ẹ bá ń tún kẹ́ni di di ni o kí wá ní túmọ̀ rẹ̀ ọ̀ zinatul Quran ọ̀ṣọ́ rẹ̀ ọ̀ṣọ́ rẹ̀ nínú wa nínú wa ìkan wá ní khatima wọn à ń pè ní khatimatu suwari alhawami tàbí khatimatu alhawami misal ẹwọnù alahqaf bí mo ṣe bá ká ẹdí mo ṣe ń bí àjọrọ̀ mọ́ màá sí bí lẹ́kítọ̀ ni mo ní kó lọ sọ àánú olúwa rẹ̀ ní ẹ̀yà ìbára jọ bínú lórí kọ́wọ́ ẹgbẹ́ àwọn ọmọ kéékèèké náà jọ̀rọ̀ mọ́rí nǹkan mú ó wá di nǹkan mélòó tí mo ti sọ nípa sọ̀rọ̀ ìbá lọ ọya mẹ́fà mẹ́fà ṣé ojú mẹ́fà márùn ìtàlábalẹ̀ ọ̀làmà ẹnìkan ní méje ìtàlú ní méje ṣé mẹ́fà ni náà mú mélòó wọ́n mú Ah, ẹ̀yìn abẹ́ máa tẹ̀léra yín ẹ̀pà <laughs> ó dà ẹjá máa tẹ̀síwájú gbogbo ẹ̀ náà lẹ́sọ fún mi padà gbogbo àwọn súra yẹn oní hamimu bẹ̀rẹ̀ rẹ̀ ẹ sì máa rí tẹ̀sílù sọ́láyé mi ti yé láwọn abẹ̀rẹ̀ wọn ó yẹ ká tún sọ àwọn nǹkan kan pa wọn ẹjí ń sọ dìjọ mi sọ́láyé mi ti ṣùgbọ́n mo ti sọ fún wa wípé lọ́wọ́ gbẹ̀yìn táìmù tá nábi lò Mẹ́kà lọ́sọ̀kalẹ̀ ṣáàgbọ́mí ẹ̀dẹ̀ máa rí reflection tí mo sọ yẹn bẹ̀ tọ́rọ láwọn kan tí ń ṣẹlẹ̀ ń gbà tó lé ànábì kó Mẹ́kà ìgbà tá àwọn bá ń tu á tu àwọn tí ó reflect ẹ̀ ẹjẹ́ ń fi bẹ̀yẹn lẹ̀ ẹ̀ mọ̀jú mo fẹ́ fi àwọn kan mi bẹ̀ ó láwọn kankan tó yẹ kí n sọ́mbà nípa àlákọ̀tọ́ wà láàrin àwọn àwa mímu yẹn bó kọ́ sí dà wọ́n pọ̀ ní dà wọ́n pọ̀ pọ̀ sọmárì tó dà wọ́n pọ̀ mo jọ ti ẹlẹ́kì ń sọ fún yín ṣùgbọ́n sọ dìjọ mi ṣàlàyé mi ti ẹni tí mo wá fẹ́ sọ fún wa báyìí abùkátà sóhun jù yàn lọ torí sọ mọ̀ pé lẹ́yìn ele ele á mi pàdé a sì ní táìmù láti sọ àwọn nǹkan mi yẹn ṣùgbọ́n àwọn tí ó ní ṣe pẹ̀lú eléyìí eléyìí gangan wọ́n wá láwọn ilé òní tápé ní mahawiru sura kí ni àwọn àkòrí ọ̀rọ̀ tí sura yìí dálé lórí mo rò pàlàyé mi ti yé hmm, mihwaru lẹ́yọ̀kan mahawiru jami kí gangan ni àwọn nǹkan tí ń alájà kí làwọn topics tó ṣe pé àwọn gangan ni kókó àwọn ọ̀rọ̀ tọ́kàn wá yẹn wọ́n má lórí tọ́pìkì yẹn sẹ́ǹkẹ́ tí tọ́pìkì bá wà á máa wá discourse ẹ̀ àwọn tọ́pìkì wo ni sóra yìí discourse ká tó máa sọ tó discourse sẹ́bẹ̀yìn náà mà wípé kó a máa wá nu Kùránì dáadáa fi ìlú kọ́ ọ́ la. Ah kọ́ọ̀là àti mùsàkọ́ọ̀tù ẹ̀ tó wà ní súra yìí nìkan mẹ́jọ ni kúrí máa kún tó fi jẹ́ ám mínà rúsùlẹ̀ wà máa àdìrí máa yóò fàálù bí wàhálà àwọn mùsàkọ́ọ̀tù tó kí ara kọ́ọ̀là tàbí ara àlùkọ́ọ̀lẹ̀ láti yọ tó wà ní súra yìí nìkan mẹ́jọ ni kí ni àǹfààní kólí àǹfààní kólí kó lè ní pé sọ pé àǹfààní rẹ̀ nínú Al-Qur'an ní wípé wọ́n ní ká nábì sọ pé ní Jésù ní sọ yóò máa túmọ̀ sí pé ẹni tó ní kọ́ sọ lọ́lọ́rọ̀ kì í sọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam àṣí kì ní ẹ̀yẹ wa báwọn tọ́rọ àwọn míì tó ń jẹun yóò bóyá wọn fa gbó ni bóyá wọn tramadol ni wọn ní gbogbo kúlì yẹn ẹ̀ hákọ̀ ọ̀nà Kùránì náà ebi wọn ní kó sọ ni ní tó sọ la ní ìdí àníjẹ kúlì àìmọ̀kan ní ìdáwọn làwọn ṣẹ̀tọ́nù ló ta wọn lọ́fà àǹfààní rẹ̀ ó ní ká mọ̀ yìí pé ẹnìkan ló sá tẹ́ bá ní sọ pé tẹ́ bẹ́ẹ̀ nìkan ló sá ní ọsọ́ ní láàfin wípé tópìkì àkọ́kọ́ tá a ní wípé súra yà á òun ni masdariyatul Qur'an kí mo pé masdariyatul Qur'an masdaru ibo ni Qur'an ti wà gàkẹ́ ni sọ́ọ̀sì ṣáàgbọ́ mi yé báǹkà abẹ́rẹ́ rẹ̀ Máa lọ. Sọ́ọ̀sì Kùránì nínú, Hamim. Ara wọn símà, ẹjẹ́ máa sọ yẹn lọ́la. Yóò gbé tó ti gbé mi kó mi tọ́pìkì, mo tún ti rántí kàkà tó yẹ sọ ẹ má dà mí lọ ẹ̀yìn sì fẹ́ jẹ́ gbé mi kó mi tí mo ti ṣílẹ̀kùn rẹ̀ ọ̀rọ̀ al-huruf al-muqatta'a àmọ́ fẹ́ sọ ẹlẹ́ ẹlẹ́ rán mi létí lọ ní tiẹ̀ rántí pẹ̀lú ọgọ́rùn torí hamim náà lọ pẹ̀lú ọgọ́rùn Number one. Aziz al-Kitab min Allah al number one ní tí súra yìí discourse tó wá establish fún wa ó ní ìfìbáàtù masdariyatil Qur'an ó fẹ́ ṣe ìfìbáàtù ń bo Qur'an tiwa ṣé ọ̀rọ̀ ànábì ni àbọ̀rọ̀ anybody àbọ̀rọ̀ Jibril ẹ̀ka àwọn kan sọ ìgbé ara o ọlọ́run yìí sọ̀rọ̀ ó fi túmọ̀ yẹn Jibril Jibril wa express ẹ̀ fún

ṣáà ń gbọ́ mi ṣá number one ṣẹ̀wárí ló ń da rẹ̀ báwọn a wà máa rí àwọn kankan nínú àwọn tá a máa rí ni ó ń da rẹ̀ òun ni madhahilu qudratillah ọlọ́run fẹ́ fi bóun sí ní agbára tó fẹ́ fi hàn wá ó ń tọ́pìkì yẹn náà Al-Qur'ani wà máa gbé àwọn agbára ọlọ́run ọba wa ah! sẹ́ẹ̀rí inú mi dùn púpọ̀ pẹ̀lú igbe súra yìí gbogbo yín pátá gbogbo ẹ̀yàn ọmọ kéèkéèké gbogbo ẹ̀yàn ọmọ iléekéwò àti ọmọ iléekéwò bòmínà àti tibí àti gbogbo ẹ̀yìn tẹ̀ mẹ́rin ilẹ̀ na ó fún wa ní ẹ̀gzámpù méjì nàmúdàjá ẹ̀gzámpù méjì fún àlìfítọ̀rọ̀tù sẹ̀lìmà alife dá wàlìfítọ̀rọ̀tù àsàkìmà fitara ti ń sòjòjò tó ti ń sàárẹ̀ àdámú tó dà pé ẹ̀dá rí lélẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ó fún alẹ́ example ẹ̀ ó dẹ̀ fún alẹ́ example pé eléyìí o ẹ̀dá burúkú ẹ̀ẹ̀mọ́ tó fi fún alẹ́ example ẹ̀dá tó dà ó dé ó yọ ayé pé àlùwáládùn lè bá rò ọmọ tó bá ti jọ́ mọ́ rẹ̀ fitra dáadáa ní bẹ̀ lára rẹ̀ bọ̀wá sọ́yìn náà ìsá yára o bọ́sá mọ̀ wọ̀rí mo rò pọ̀ ọjọ́ mi yé tí wọ́n bá ní ọmọ dà ọmọ gidi dà ó ní alwaladu albaaru ọmọ tí ọjọ́ mọ́ rẹ̀ sóbi ẹ̀ tí fitira rẹ bá ti bàjẹ́ ara ń táà fi mà ní pé àlìwáládù àlìáàkù ni wọ́n jẹ́ kí mọ́ pé àlìáàkọ̀ kí lẹ alákọ̀ọ́kọ́ àlìwáládù àlìbárù kí lẹ ẹlẹ́kẹ̀ẹ́jì àlìwáládù àlìáàkọ̀ wàlẹ̀dínkọ́ أسفل لكما أتئدانني أن أخرج وقد خلت القرون من قبلي وهما ويلك آمن إن وعد الله حق فيقول ما هذا أولئك بنكي أولئك الذين حق عليهم

nígbà bá débẹ̀ ó mú ìtọ́ bá wọ̀ ọmọ tí ó fẹ́ sí òfò tí ó fẹ́ sí òfò kìí kọjá àṣẹ àwọn òbí ẹ o kìí lè kọjá níbi ìdùnnú àwọn òbí ẹ o kìí kọ́ ìsìn tó bí ẹ bá darí ẹ̀ sí o wà ilá oríire onítòmọ́ tó fi lọ ìlànà àṣà ìjò tẹ́ ń bá káà wọ́n fi ẹsẹ̀ yín lé ojú ọ̀nà ẹ tún fẹ́ máa la ọ̀nà mi ẹ̀yin tí ẹ ti dọ̀ ọ̀nà mi ẹ̀yin tí ẹsẹ̀ rò tí ì dùn. ẹgbẹ́kẹ́gbẹ́ lára dára dára ọ̀ràn tẹ́ ń bá ká ọlọ́mọdé ó ṣòfò nílòmí jẹ́ pé Qur'an tàdábùrù rẹ̀ pàtàkì ò kéṣe kí ẹ̀ka máa ké lẹ́nu o ara àǹfààní kí máa sọ níta sọ kéṣe ká máa tú Qur'an lọ two vital topics nígbà ní wá sọ̀rọ̀ lórí pé báyẹ ọmọ kìnnìkan lọ síbẹ̀ yẹn wá sọ two very very important topics ọmọ rẹ̀ kí là mí ẹ̀ àdámọ̀ rẹ̀ ní jẹ́ ajọ́ ọmọ rẹ̀ àdámọ̀ bú ní sọ ní ìdọmọ bú ọlọ́mọ sèmi lọ́mọ bú sànù àti ìdúpẹ́ fọlọ́ tó yìí lọ bèèrè mi lẹ́yìn ilé wa ó rí ipa ah, kọ́dà yìnbá mọ́kọ́kùnrin ìdá tó bá ń lọ ò ní gbọ́n tí ọ̀dà pẹ̀lú ògbò ọ̀rọ̀ a ṣe ń ṣe súnà wọ́n èyí sì sọ súnà wọ́n ní a máa ṣe súnà àwọn àlà ń ṣe ṣùgbọ́n adúgbò fọlọ́ ṣé ká lọ bèrè wọ́n náà lè yín ṣé ó yá tó tó bẹ́ẹ̀ tí a bá béèrè ẹlòmíì lọ́wọ́ àwọn òbí wọ́n bí ẹkùn ó mọ̀ ti di sọ́ọ̀sì ìbànújẹ́ fóbi òbí sáwọ̀ pé ah, ọlọ́run sáfẹ́ lè dàn ọlọ́run ọmọ rí ọmọ ẹkùn ọmọ gbà ìmọ̀ bí yìí ṣe ẹ wọ ọmọ mi ẹkàn kására ni wípé òun ti fẹ́ ma di sọ́ọ̀sì ìbànújẹ́ fúnra rẹ̀ lòmíì òun náà ni ó mọ ìrìn àjò ara rẹ̀ yóò sì mọ díràgẹ̀ yóò mọ wọ̀ ńlẹ̀ yóò sọ̀rọ̀ rẹ̀ dẹ́ni tó ṣe pé gbígbà àdúrà ó wà fẹ́ ṣòro fún iṣẹ́ ìyàn làdúrà rẹ̀ bọ́ bá ṣiṣẹ́ ìpè tó ń gbàdúrà àdúrà ò lè bá ọ bọ́ bá ṣiṣẹ́ àdúrà tí wọ́n bá ń gbé ọ ṣépè pé oníbà ọ nínú àwọn nǹkan tí sóra ìtọ́ alájà tó ní agbára ṣe aláwọn tí mo sọ kìí ṣe mi mọ́ kàn mú o kẹ́mọ̀rún kí bóyá torí tán fẹ́ sọ nẹ́bí sọ bẹ́ẹ̀ ẹ̀rin tó sọpọ́ọ̀tì ẹnu rà bẹ́ẹ̀ mo ṣe tó ti kírun dé mo tún rò gọ́ya kí látún sọ torí olóhùn sọ̀rọ̀ tí mo tún jókòó tí àtúnṣe mo sì ń dáìfò bọ̀ gan orúnkún mi àṣìmí A máa ń ṣe wàhálà káàkiri àtúmọ̀ sí wàhálà bá ti kọ́ yín lẹ́kọ̀ọ́ wà máa rí pọ́mọ mi ò lo ẹ̀kọ́ tí ẹ̀kú yóò fẹ́ síyàn bínú níta ń dáàmú sí táàsù táàwò lẹ́yìn tó yẹ pé òun lè yẹ kó jẹ́ nọmba wán ẹlẹ́kọ̀ọ́ òun lè wà rí kó jù àbí ọmọ tí bá ní kọ́kọ́ ẹ̀kọ́ àbí ọmọ bá tọ́ nílé ẹ̀kọ́ ẹ̀sìn àbí ọmọ bá tọ́ sọ yẹ kí ó bá yóò tún wá máa kọ̀mpléètì pẹ̀lú àwọn tí ọ̀rẹ́ ni bíyàn níbi aburú àdánwò ńlá ni àdánwò ńlá ìbànújẹ́ ńlá ni ẹjọ́ ò bá sì fẹ́ rí ìbànújẹ́ kì í bẹ́ẹ̀ lómìn nínú jẹ́ ọmọ tí ò bá ti fẹ́ kóun náà rí ìbànújẹ́ lára ọmọ tòun náà kódà kó máa bò bí ẹnu jẹ́ ọlọ́run ṣàánú wa àpẹjúwe méjì nú nínú àwọn nǹkan tí sóra yìí really discuss bákan náà nínú tí sóra yìí sọ̀rọ̀ lé lórí gbòógì tó jẹ́ pé tọ́pìkì nínú ẹ̀ ọ̀nà kí sọ́tù àádẹ́n kí sọ́tù àádẹ́n ìtàn àwọn àjọ áàdù tọ́lọ́run ànábì wàhúdù sí it's a topic on its own nínú sọ́ra yìí ṣàlàyé mi ti area of discussion tó dádúró gidigbe bákan náà ní parí ìyẹn màá fi parí rẹ̀ ó ní gbígbọ́ táwọn àlìjàn lójú àlùkùránì Istima olùjẹ́ lẹ́lẹ̀ Quran. títẹ́ tí gbá kọ̀ọ̀án ní àwọn àlìjánu kí ni fẹ́ẹ̀tì ẹ̀ kí ló bí fún wọn kí ni ń bí ẹ bá wò dáadáa àkójọpọ̀ gbogbo tí mo sọ sí mélòó mo pè é discussion wa ń bẹ fún ìkọ̀ọ̀kan at length ta ló lè sọ mẹ́rin ní sì fún nìkan. ta ló sọ mẹ́rẹ̀ẹ̀rin tí ò ní wọn tó kọ́ọ̀lẹ̀ wọ́n ti kọ́ọ̀lẹ̀ ọ̀yá ó ní àkọ́ní ìdí tó ní fi tó nílẹ̀ ok lil ok number three naha number four ọgbà ọ̀yá ta ló tún lè sọ. mo ní èèyàn márùn-ún tí ó sọ èsì fún èèyàn márùn-ún ní one thousand ọ̀yá tààtò ní láàyè láàyè ẹ̀ rí o táà ní ọ̀yá àlùfáà kọfà mọ́ wòlẹ̀ ojú mi báyìí ní káàkiri mọ́ ojú ẹ bá ń taná kí mọ́ ojú rẹ̀ مصدرية القرآن نعم نعم استماع الجن للقرآن ń tààtún okùn mẹ́ta o wo ọya tó bá ti sọ ó dìde tí ọya ìsìbátú mùsùlùmí yàtọ̀ Kùránì ọmọzàjáde kọ̀ ọgbà ọdá gbogbo tí mo wá sọ ní ìsìn ó wá jẹ́ mélòó èyàn tí mo ti sọ ń gbà súra ilé òdìbà abdulaziz ó ti wá ọfẹ́ sọ ó jẹ́ mélòó kí kílẹ̀ tó fi lè sọ ó yóò lè sọ ibúwájú mi lọ ìwọ ló súnmọ́ mi jù báyìí ó súnmọ́ kó jẹ́ méje <laughs> ó ló súnmọ́ kó jẹ́ méje ẹ̀dá kò sí ìdáhùn ó kù kankan tí ìtì sọ ìyìn tí sọ mọ̀nà sábà gbọ́ ìní sọ ẹ̀ ẹ mọ́ gbàgbé o pé mo ní sáwábù nùzúlù náà ara sáyẹ̀nsì súrà kọ̀ọ̀kan ni bọ̀gẹ́sẹ̀ gbogbo súrà ni máa ń ní ẹ̀hẹ̀n sòtòrí gbà míì àfikún gbà míì tàbá fẹ́ Daamu náà sábà ìbọ̀ ìkà ní ìwòlẹ̀ sọ̀rọ̀ lórí mọ̀mọ́ sábà ní tí ò jẹ́ ní sọ ni wípé ìparí júsù kan láàkàtán ìbẹ̀rẹ̀ júsù kan tí ò sọ mọ̀nà sábà ni a mi ni O ya, fe ni ẹjẹ́ ń kówó mi sákò méje ni ọ̀kan pín sí mẹ́rin ó dá ẹjá ṣe báyìí àwọn nǹkan tó dálé lórí yẹn ábìlẹ̀kọ̀ yìí mi bá ń tún sọ dìde absalam dìde tí bá ti ń sọ kí wọ́n máa tún Yorùbá ọ̀yá ṣe ní ká gbé máàkì fún ọ ọ̀yá máa ìtúnu ìyẹn di bí ijọ́ mẹ́lò sí ìbẹ́yà ijọ́ méjìlélógún <laughs> àbílò dáhùn gbogbo yín tẹ́ bá ti ń bọ̀ ẹ máa mú jọ́ta àti báyìí lọ́wọ́ pàápàá jọ́ta bá ìṣẹ̀fẹ́ bẹ̀rẹ̀ súra yìí ní máa mú ẹ kó ẹ fi pamọ́ níjọ́ tó lọ bá ní ẹ̀yìn náà máa jókòó àwọn jókòó tá à ń jọ ẹ ah mo jọ́ ti nǹkan bá ń gbà báyìí mo serious nǹkan tí mo ti kọ́ nígbà mo wà ní ìdádí bíi 91 àbí 92 mo lè wá mi jáde nísìn ìwé kan bẹ ń mo kàn lọ lé mo kiri kò mo wá wú jáde àwọn nìkan bẹ tí wọn máa ń kọ fún wa ìgbà yẹn àní tíra àwọn máa ń kọ a máa ń kọ ni kọ́tù mi àti ìgbà yẹn bíi 92 àbí 93 mo ní nílé mi. ninety two ninety three èèyàn mélòó wọn ti bínú yíyá ìdẹ̀dí bá wọn ninety two ninety three ó tọ́jú mílíọ̀nù. 92 93 bí ọdún mélòó tó ti tó 30 ní so ó túnmọ̀ sí kí mo jọmọ 30 years lọ bí mo ṣe wáyé máa jọmọ 30 years lọ bá ọdún ọmọ ní 30 34 so èmi náà tó 34 báyìí ọlọ́run ṣàánú ọgbọ̀n alẹ́ ó jẹ́mi ogun lórí dáadáa ẹjọ́ tó rí ìtọ́láwọn ọba ìta sọmọ lónìí inú kọlọ́ngó fi wá sí kòńgẹ́ dáadáa subhanakallahumma wa hamdika sàdánlá ayára ẹnu ètò sí o mọ́ sí báyìí o kìí ṣe